arákùnrin àti tí ò ń gbọ́ mi. our listeners. mo fẹ́ kó tẹ́tí. I want you to listen to this. a mú ìgbìyànjú wa yìí wá. I want to exhort you. láti inú ọ̀rọ̀ Ọlọ́run. from the book of the work of God. a fẹ́ sọ nípa àwọn àmì tó ń fi hàn wá ìgbẹ̀yìn ayé ti dé. I like to continue talking about the signs that shows us the end of the world is here ní ìwàásù wa tóbi kọjá a ti sọ nípa àwọn àmì kan. In our previous sermon we have revealed some of the signs. a sọ nígbà yẹn a sọ àwọn àmì tó sọ nípa àwọn ẹ̀mí We talk about the, the sign that all the evil spirits upon the face of the earth. A sọ We said that the end of the world is here. A ayé ti We said that the harvest of the earth is here. A ní ìgbà ti Because God has said that at this end of time. Pé òun yóò mi ọ̀run pẹ̀lú pàpà. He said he shall shake the heaven. Oní ìgbà ayé Noah yẹn o. Because in the days of Noah. Ọlọ́run God should be helped. Oríṣùgbọ́n nínú èyí tó ń bọ̀ yìí He said but in the end that is to come. Òun kì yóò mi ayé nìkan He shall not shake the earth alone. Pé òun á mi ọ̀run pẹ̀lú. He shall shake the heavens also. Ìyẹn ni pé àwọn ẹ̀mí èṣù wọn Ọlọ́run yóò dojú wọn bolẹ̀. Which means God shall shall shall overcome and conquer the evil spirit. Gbogbo àwọn agbára ẹ̀mí òkùnkùn tó ń ṣàkóso ayé yìí láti inú afẹ́fẹ́ Olúwa yóò bí wọn lílẹ̀. And the evil spirits that administer the world and the heavens shall be cast down. àwọn ẹ̀mí èṣù tó ń dá ẹgbẹ́ ògùn gbogbo sí wọn ìṣílẹ̀ wọ̀nyẹn gbogbo wọn lórí wa yóò dúró yẹ rẹ̀. the evil spirits that are causing occultic uh, uh, occurrences shall be destroyed. ìgbà yẹn ayé náà ti dé yìí. and this is the end of the world. ìgbà ìgbẹ̀yìn ayé náà yóò ṣẹlẹ̀ nínú afẹ́fẹ́ ní ẹ̀mí. And now this last great war shall happen in the heaven. Ìyẹn ni àwọn àmì tá a ti bẹ̀rẹ̀ sí rí. And these are the signs that we begin to see. Tá a fi bẹ̀rẹ̀ sí rí ṣé gbé gbogbo ìwà ìbúburú gbogbo ti bẹ̀rẹ̀ sí pọ̀ lórí ayé. It's the explanation for the revival of wickedness upon the face of the earth bẹ̀rẹ̀ that's why we begin to see a, a secret cause. Eh, ló fi mú kí we that's why we see armed robbers and kidnappers returning again. ìyẹn la fi ń tí ẹ̀ṣẹ̀ fi tí ẹ̀ṣẹ̀ púpọ̀ ń pọ̀ pọ̀ jẹ́ púpọ̀ púpọ̀ lórí ayé yìí. and that is why we see that sin is so much upon the face of the earth. nítorí pé kí ẹ̀ṣẹ̀ ayé kí ó lè kún ẹ̀kúnrẹ́rẹ́. it is so that the cup of their iniquity shall be filled up. ọlọ́run kí ó lè pa ayé yìí rẹ́. so that God might be able to destroy the world. nítorí pé ọlọ́run ti sọ pé ìgbẹ̀yìn ti dé sẹ́. for God has said that ọlọ́run ti the end of the world ọlọ́run ti pinnu pé ayé yìí yóò yóò gbélé àwọn olóòlù lọ́wọ́. for God says that he shall give this world unto the righteous. lọ ka ìwé ìfihàn orí kẹtàlá. go and read this in the book of Revelation. Revelation chapter 13. Ìwọ yóò rí ohun tí yóò tún ṣẹlẹ̀ ní ìgbà ayé ìfẹ́. And you will see that which will happen at the end of the world. Èyí tí Bíbélì ti sọ fún wa pé. Of which the Bible has told us. Ní ìparíparí rẹ̀. That at the end. Ẹnìkan yóò gbé ara rẹ̀ ga. There shall be one that shall rise. Tí yóò sọ pé òun gan ni Ọlọ́run. And exalt himself as God. Yóò máa ní gbogbo èèyàn máa wólẹ̀ fún òun. And we ask that all should worship and bow down for him. Ṣùgbọ́n ènìyàn ni. But he's just a man. Ẹ̀mí èṣù ló ń gbénu rẹ̀. It is an evil spirit that I possessed him. náà mọ̀ pé nígbà tí ayé bá ti wá burú tó bẹ́ẹ̀ gẹ́. Know that when the world has gotten so evil. Ọlọ́run ń ṣetán láti payé rẹ̀ nìyẹn. God is ready to destroy the world. Ṣùgbọ́n àwọn àmì wọ̀nyí ni a ti bẹ̀rẹ̀ sí ní rí pé ó ti ń bẹ̀rẹ̀ sí fẹ́ These are the signs that we have begun to see now. Gbọ́n àmì ti ẹ̀mí nìyẹn. But these are spiritual signs. A tún ti bẹ̀rẹ̀ sí ní rí àmì ọtí Jésù sọ pé ká máa wò. There are also signs that Jesus said we should begin to watch wà tí à ń kà nínú ìwé ìròyìn. which we see in the newspaper. tí à ń rí nínú nínú níbi gbogbo. in the magazine. ètò àwọn àwọn àwọn ọ̀rọ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ gan tó ń rí which even scientists are also discovering. Eléyìí ni Jésù sọ pé àmì yóò wà nínú ọ̀run. This is what Jesus has said there shall be signs in the heavens. Pé àmì yóò wà nínú oòrùn àti nínú òṣùpá. In the sun and in the moon. Pé Olúwa yóò fi gbogbo àwọn àmì wọ̀nyí yóò gbà láyè láti máa ṣe lórí ayé. And God says he will give us signs to us uh, to see this on the earth. À ń ka àwọn nǹkan mìíràn nínú ìwé ìròyìn gbogbo. This we have begin to read about in the newspaper. Eléyìí ni àwọn àmì tá bẹ̀rẹ̀ sí ń sọ fún ẹ kó lè mọ̀ pé ìgbà yẹn ti dé o. These are the signs that that we want to begin to tell you about so that you might know that the end of the world is here. Ìwọ náà lè ti mọ̀ pé àwọn ti àwọn Amẹ́ríkà wọ́n ti lọ sínú òṣùpá wọ́n ti dé. You might have known that America has gone to the moon and came back. Wọ́n ti ní àwọn ọkọ̀ tí wọ́n lè fi gbéra wọn dé inú òṣùpá wọ́n sì ti lọ wọ́n ti bọ̀ they have all of these uh, um, uh, automobiles and machines to take them to the moon and. ìyẹn náà ó yẹ kó ti mọ̀ pé wọ́n ní àwọn táwọn pè ní astronaut tó ti rìn lórí òṣùpá pàápàá náà ti bọ̀. they have astronauts that have visited the moon and came back to the earth ìyẹn ò wá tó fún ẹ pé àmì kan nìyẹn pé ìgbà yẹn ti dé ni. you need to recognize that that's a sign that Jesus prophesied. ṣùgbọ́n mo tó wá fẹ́ sọ àwọn nǹkan míì pàpà tí Ọlọ́run tó fi hàn wá. but there are other signs that God has showed unto us. yóò ti ń ṣe lórí ayé yìí o. that is happening upon the face of the earth. yóò sì ń ya àwọn ọlọ́mọ ìjìnlẹ̀ lẹ́nu. that is even perplexing signs. nǹkan kan wà tí àwọn ọlọ́mọ ìjìnlẹ̀ ń sọ pé wọ́n ń pè ní. one of them is wọ́n ní àwọn wọ́n rí nǹkan náà tó ń fò nínú afẹ́fẹ́ tí wọ́n sì mọ ibi tó ti wá. it's what they call flying saucers or unidentified flying objects. àwọn àwọn àwọn aeroplane àwọn pilot aeroplane wọ́n rí nǹkan wọ̀nyí nínú afẹ́fẹ́. pilots begin to see these flying objects in the heavens. so ẹnìkan wà tó yẹ pé ó ń mú aeroplane rẹ̀ lọ báyìí lórí nǹkan ló ń lò ń bọ̀. there was a particular pilot that was flying his airplane and he saw one of these flying saucers. ó ní nǹkan náà dàbí ó dàbí ọkọ̀. He described this, ver this as a vehicle. ọkàn náà dàbí iná. That is that is uh, full of light. Ó sì ń lé òun bọ̀. And he was pursuing his airplane. Àwọn ẹlẹ́rọ plane wọ̀nyí àwọn sójà dẹ̀ ni wọ́n o. These are military pilots tí ó sì bẹ̀rù gidi tó fò tó bẹ̀rẹ̀ sí gbọ́kọ̀ ìsá. and he was afraid and was running away from the flying saucer. lójú ọgbọ́n ni nǹkan náà sì di ó sì di pé kó di àìrí. and instantly the flying saucer disappeared. àní àwọn nǹkan àmì wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rí lórí ilẹ̀ yìí. this is one of the signs that we have seen upon ni wọ́n tún kọ sínú ìwé ìròyìn pé wọ́n àwọn rí ọkọ̀ náà tó nǹkan mìíràn tó ń sọ̀kalẹ̀ lórí ilẹ̀ yìí some others testify that these flying saucers came actually landed on the earth. tí wọ́n sọ pé àwọn bíi tó ń dàbí àwọn ẹranko àbí èèyàn èèyàn àwọn àwọn ọkọ̀ náà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀. I'm talking about some beings coming out of the flying saucers and talking to human beings. àwọn wà ní kí ni eléyìí fi hàn wá. What is this telling us? àwọn ọlọ́mọ̀jẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀ nísìnyí pé àwọn nìkan kọ́ ló wà lórí ilẹ̀ yìí. some scientists believe now that it's not only man that is alive. bíbélì sọ pé aṣiwèrè máa ń sọ pé ọlọ́run kò sí tẹ́lẹ̀ ni. the bible says it is the fool that says there is no God. wọ́n ní wọ́n bàjẹ́ wọ́n sì ń ṣiṣẹ́ ìríra. and they they continue in their wickedness. Ọlọ́run wà. But indeed there is God. Àwa fẹ́ kí wọ́n mọ̀ pé. I want you to know. Àwa ènìyàn nìkan ló wà nínú afẹ́fẹ́ wọ̀nyí. That is not only man that is living around wọ́n, here. Wọ́n gbọ́ ojú rẹ̀ sókè wọ́n yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀. Look up and lift up your eyes and you will see a great number of Bí àwọn ṣe pọ̀ tó aláìlóye wọ̀nyẹn. For as those stars are there in the heaven. o rò pé kàn wà ń bẹ lásán ni. do you think they are just there for nothing? àwọn ọlọ́mọ àwọn ọlọ́mọwé ìmọ̀jìyàn ti bẹ̀rẹ̀ sí ní wo inú ọ̀run. many scientists begin has begun to look into the heavens. wọ́n fi gbogbo kámẹ́rà wọn fi ojú wọn fi ń wá nǹkan tó wà nínú pé àbí nǹkan kan wà lọ́hùn using all kinds of telescopes to examine whether there are living beings over there. kí ni wọ́n rí lọ́hùn what have they found out? wọ́n rí i pé bí àwa ṣe wà lórí ayé yìí. they have seen that as we are upon the pé wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ayé ní rìbìtìrìbì bẹ́ẹ̀. so do they see different apps. òkúta rabata ni ó wà nínú ọ̀run lọ́hùn-ún. huge mountains and rocks are over there pé ayé tàwa wà yìí náà ń dúró nínú afẹ́fẹ́ ni. and that even as this earth is existing in in space so are those others in space also. àní òṣùpá tá a rí tó dàbí òkúta kan lọ́wọ́ lókè lọ́hùn-ún láti lóṣùpá yẹn. the moon that we see as a small sphere over there in heaven. nígbà tí wọ́n rán ọkọ̀ sínú òṣùpá yẹn tẹ́. when they send their vehicle people over there to the moon. táwọn àwọn ọlọ́kọ̀ àwọn ọlọ́mọ àwọn àwọn astronauts náà tó ń ti orí òṣùpá wo ayé. and the astronauts look from the moon onto the earth. wọ́n rí i pé àwa tá a wà lórí àyíká àwọn náà dàbí òṣùpá lọ́hùn ni. they saw that the earth looked just like the moon looks to us from the moon. àwọn kan dàbí òkúta ràbàtà kan tá a gbó nínú afẹ́fẹ́ náà ni. the earth looked to them as a small sphere that is suspended in space. ìgbà àwọn kan tóbi ju òṣùpá lọ ni. but I was just the earth is just a little bigger than the moon. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ọmọ ìjìnlẹ̀ ti bẹ̀ sí fi kámẹ́rà wọn wo ọ̀run bẹ́ẹ̀. so have they found. náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ òkúta àbàtà bẹ́ẹ̀ ló pọ̀ nínú ọ̀run lọ́hùn-ún. and they saw that there are so many of those spheres in the heaven. wọ́n sì mọ̀ pé. and by this they know dájú ohun kankan lè wà tó ń gbé lórí òkúta ẹ báwa ṣe ń gbé lórí òkúta tá à ń pè ní ayé yìí. that there perhaps may be some other things living over in those other things. Ọlọ́run ti sọ nínú Bíbélì kò yẹ káà tún máa ṣe àṣìyèméjì mọ́. God has said in the Bible. ó ní kò sí àríyànjiyàn mọ́sẹ̀. that there is no confusion whatsoever. pé Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ ayé. that God created many earths. ìyẹn nípa ayé yìí nìkan kan ló wà. and that this is not the only earth that is in heaven. àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀run. and there are many heavens. ó ní òun lòún dá ọ ohun gbogbo wọ̀nyí. ó sì ti fara rẹ̀ hàn àwọn ènìyàn. and he has made himself known unto man. kí o má ṣe ṣe kí o má ṣe sí àríyànjiyàn rárá o. and there be no confusion or doubt. ni yóò máa sọ pé Ọlọ́run ò sí. the Bible says the, the, the foolish that say there is no God. Hallelujah. Praise the Lord. Kí ni àwọn oyin díẹ̀ o fẹ́ tí mo fẹ́ kó hàn nísìnyí o? This is what I want you to know now. Pé nígbà tí ìgbẹ̀yìn ayé bá ti ń dé bẹ́ẹ̀. That when the end of the world shall come. Ọlọ́run wá bẹ̀ sí ní gba gbogbo àwọn ẹ̀mí àwọn ẹ̀dá míì látọ̀run láti wá máa fara wọn hàn ayé yìí. God will allow spiritual beings to make themselves known. O àwọn àwọn náà bẹ̀ sí ní fara wọn hàn ní àwòrán tí ọlọ́kọ̀ yẹn olú ẹlẹ́pìlẹ̀ yẹn sọ pé òun yẹn. And these beings are the ones that are being seen in flying saucers. Tí wọ́n rò pé wọn ò mọ ibi táwọn ọkọ̀ yìí Which men are confused about. ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà wọ́n. and afraid. sì máa wá fara wọn hàn lórí ayé yìí. God is allowing those beings to make themselves manifest on the earth. tó mú kí ẹ̀rù máa bà gbogbo àwọn ìjọba tó ń rí wọn yẹn. and this is causing fear for the kingdoms of the world. wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé àwa nìkan kọ́ la wà lórí ilẹ̀ yìí oyo. they begin to wonder if the if man is the only thing that exists in the in the. ìwọ náà mọ̀ tẹ́lẹ̀ pé Amẹ́ríkà àti àwọn ará Russia kọ́ jẹ́ ọ̀tá tẹ́lẹ̀. You know that Americans and Soviet Union were, were enemies before. pé ìjọba yìí ń bá ìjọba tọ̀hún jà tẹ́lẹ̀. Two governments were always antagonistic to each other. wọ́n ti wá ń wòye nísìnyí pé. But now they have been wondering. pé ó mà ṣeé ṣe kí àwọn kan wá gbógun ti ayé igan láti ọ̀run lọ́hùn-ún wá. That is possible for some forces from above to attack them. gbogbo wọn rí i pé kì í ṣe àwa nìkan la wà nínú àwọn sọ́mọ̀ yìí. because they are now believing that they are, we are not the only ones that are in, in the universe. àwọn tí wọ́n ń rí tí wọ́n sọ pé wọ́n ń fò wọ̀nyí yìí. that these flying saucers. wọ́n máa lè jẹ́ àwọn ẹ̀dá kan tí wọ́n fẹ́ wá gba ayé yìí padà kúrò lọ́wọ́ wọn. they perhaps be beings who want to to to to occupy and possess the world. wọ́n fẹ́ gba ayé kúrò lọ́wọ́ àwọn ènìyàn. who wants to take the world from man. ìgbà ó ti ò Jésù ló máa gba ayé yìí. but that is not so only Jesus will possess. olúwa ló ń fẹ́ ló ń fẹ́ kí ló ń fẹ́ gba ayé ìpadà sí ọ̀dọ̀ rẹ̀. For Jesus wants to repossess the world. Òun gba àwọn ẹ̀dá rìn láyè láti máa farahàn lórí. And by this he allows this day láti máa mú ìbẹ̀rù bójó bá àwọn ẹlẹ́ṣẹ̀. So sinners shall be afraid. Ohun tí ó ń ṣẹlẹ̀ nìyí o. This is what is happening. Mo tún fẹ́ fọ mo tún fẹ́ ìta tó kà ní ìwé ìròyìn láìpẹ́ iṣẹ́. In the newspapers recently. Ní nǹkan bí ọdún méjì sẹ́yìn. About two years ago. Àwọn tó ń pè ní kọ́símọ́nọ́ọ̀tì àwọn ará Russia tó máa ń lọ sínú afẹ́fẹ́. The Russia Russian cosmonauts. Àwọn náà wà nínú afẹ́fẹ́ lọ́hùn-ún. Who travel all the way to to, to the heaven. Àwọn náà wá sọ àwọn wá sọ ìjẹ́rìísí yìí sẹ́. They gave a testimony. Nígbà tí wọ́n ń wò láti inú fèrèsé wọn nínú ọkọ̀ òfurufú náà. Of the window of their satellite. Wọ́n rí àwọn ẹ̀dá àwọn àwọn ẹ̀dá abàmì bíi mẹ́rin kan. They saw about several strange beings. Tán dàbí áńgẹ́lì. That look like angels. Màá gbọ́ o. Listen to this. Àwọn ará Russia kẹ̀rẹ̀ àwọn rò pé kò sọ́lọ́run rárá o. And these are Russians who say there is no God. Àwọn ti wọ́n ti àwọn ìjọba ará Russia ti sọ wọ́n ti sọ fún gbogbo àwọn èèyàn pé wọ́n má gbàgbọ́ nínú Ọlọ́run kankan. The government of Russia has made it official that they are a con an atheist state country. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún oúnjẹ náà tẹrí gbogbo àwọn tó ń gba Ọlọ́run kó bá. Many years they persecute and bow down those who believe in any kind of God. Gbogbo àwọn tó ń gba Ọlọ́run kó wọ́n sínú túbú. They put them in jail and in prison mo ní kí ló ń ṣẹlẹ̀ but what is it that is happening. wọ́n sọ pé ẹ̀kọ́ ìjìnlẹ̀ nìkan náà àwọn gbègbè náà gbàgbọ́. he said all they believe is the study of science. nígbà tí ẹ̀kọ́ ìjìnlẹ̀ wọn gbé wọn jónú ọ̀fọ̀ afẹ́fẹ́sẹ́. And when the scientific findings took them up in the wind of the ah, sky. Ara wọn náà fèrè àjò fojú àwọn sọ pé àwọn rí àwọn ẹ̀dá tó ń dàda áńgẹ́lì. Pé And the service angels were standing in the air. Wọ́n With wings. Pé àwọn mẹ́rin náà rí. And they said there were four of them. Èrú sì bá gba cosmonaut náà. And these cosmonauts were afraid. Arákùnrin àti arábìnrin. Friends láti ìgbà táwọn ará bírísọ̀ tán wá sọ èyí àṣírí yìí fún àwọn ará Russia. when they came back and revealed this to testimony to Russia. láìpẹ́ jọjọ ni àwọn ará Russia bẹ̀rẹ̀ sí ní sọ pé kóníkàgó máa ṣe ìsìn tán bá fẹ́ o. not too long after that people began to change their view and Russia said they can now worship any God àwọn ará Russia nísìnyí wọn ò wọn ò sọ pé àwọn ò gbà Ọlọ́run gbọ́ mọ́ o. and Russians now do not say they don't believe in God. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn wọn láì láti máa sin Ọlọ́run tán bá fẹ́ o. people that live in that country are now allowed to worship any God. Olórí má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn ẹ́ jẹ pé kò sọ Ọlọ́run o. Friend, let no man deceive you that there is no God. Ìbéèrè sọ pé ni ó sọ pé Ọlọ́run ò sí. The Bible says it is the foolish that say there is no God. Wọ́n bàjẹ́ wọn ò ṣiṣẹ́ ìríra ni. And they are corrupt and working in iniquity. Gbogbo àwọn tí wọn ò fẹ́ fi ara wọn sí abẹ́ òfin kankan náà máa ń sọ pé kò sọ Ọlọ́run. Those are the people that say they are no God and those who do not want to subject themselves to any authority. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. This is what is happening. Ṣùgbọ́n Ọlọ́run ń bẹ. But God is in existence. Gbogbo àwọn ẹ̀dá àlàyé sọ pé ó ń fara hàn lójijì fáwọn èèyàn wọ̀nyẹn. All of these beings that are manifesting themselves were created by God. Ọlọ́run bẹ̀rẹ̀ sí kí nǹkan wọ̀nyí láàyè láti máa ṣẹlẹ̀ lórí ayé láti máa dẹ́rùbà èèyàn ẹlẹ́ṣẹ̀. And God is allowing these things to manifest themselves so, to, so that you sinners can be afraid. Wàá sọ pé ṣé ìta ẹ̀ ń gbọ́nu lórí ìyàtá ẹ̀ ń kanu ìwé ìròyìn ni bóyá irọ́ náà ń pa. You might say perhaps it's a lie from the newspaper lè rí fún ẹ. But then I will tell you about that which I have seen. Kó lè mọ̀ pé. That you might know. Láti ẹnu ẹni tó fojú ara rẹ̀ rí gan-an lélẹ́yìí o. That an eye witness is testifying unto you. Láti lè fi hàn fún ẹ pé ìgbẹ̀yìn ayé ti dé sọ́sẹ́. Show unto you that the end of the world is there. Yẹ́n sọ pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ní rí gbogbo àwọn àmì wọ̀nyí sẹ́ẹ̀ ká mọ̀ pé ìgbẹ̀yìn ayé ti dé. When we begin to see these signs we should know that the end of the world is there. Tí wọ́n kẹ́lẹ́ṣẹ̀ tó wá ronúpìwàdà tó ló pé ìgbẹ̀yìn ayé dé sẹ́ẹ̀. So that you sin now must repent for the end of the world is there. Ọ̀nà kan ṣó sì ní ọ̀nà tí only one way by which you can is the sì and Jesus Christ is the way. hallelujah. praise the Lord. I will tell you that which I have seen when I was a younger man. I was I was in the elementary school at that time. probably about eight or nine years old. èmi pẹ̀lú ẹ̀gbọ́n mi tó ju ọdún mẹ́ta jù mí lọ la náà my brother and I who was older than me by three years. nǹkan tí a rí yìí kì í ṣe pé a rí lójú oorun a lójú ayé ni o. we actually saw this being when we were away. ní nǹkan bí agogo mẹ́sàn-án alẹ́ ni sẹ́. at about nine pm. A ní ìlú wa ní Ìjẹ̀bú Igbó ni mo ti délé yìí. In Ìjẹ̀bú Igbó, I saw this thing. Àní ní nǹkan bí aago mẹ́sàn-án alẹ́ màmá wa sọ pé ká lọ kó àwọn adìyẹ My mother has just told us to go ahead and gather the chickens into their uh, uh, home. only sí iná ní And that particular day there was no electricity out. so we took a small lantern and went out to gather the chickens. I held the chicken. I held the lamb and my brother began to gather the chicken. And we were outside of the house. ni mo wá rí mo kàn rí pé iná náà bẹ̀rẹ̀ sí ní bọ̀ bí ìgbà tí ẹnìkan ń gbé iná tó dàbí fluorescent ń bọ̀ lágbélé. And I began to see a light approaching unto us like unto a fluorescent light. Gbogbo tó bá rí ẹni tó gbé iná ńlá wá rí pé iná yẹn máa máa bí ìgbà tí tó bá ń rìn bọ̀ ìgbà tó ń lọ sí patí lójú olójú mi. it looks to me as if somebody was approaching with a fluorescent light. mo á lọ sí ẹ̀gbẹ́ ilé láti lọ wo iná náà tó ń bọ̀ àti ẹni tó ń gbé náà bọ̀. and I moved to the side of the house to see who it was that was coming and who it was that was carrying the light. kí ni mo wá rí o. what did I see? mo rí nǹkan náà bí ẹyẹ. I saw this thing that looked like a bird. ṣùgbọ́n iná ni. but it was a light. ó sì ń fò. and it was flying kì ṣe pé mo rí láti inú àwọn sọ́wọ́n mo wà bí orí kò ju bí orí ilé wa ni o. And it was just as high about in the head was as high as just the roof of our house. Ó ń bọ̀ láti ọ̀nà sí ọ̀nà ọ̀dọ̀ wa níwájú ilé ibi tí mo wà. And it was approaching the house. Iná rẹ̀ ni mo rí tó ń bọ̀ bí ìgbà tí gbé láńtàní níwájú ìgbẹ́lé. And I saw the, this, the light simply just approaching ìgbà tí mo kọ́kọ́ rí nǹkan náà. when I saw this light. ẹ̀rù òbá mi mo kàn dúró mò ń wò náà ni. I was not afraid I was just watching it. ó sì ń bọ̀ lọ́dọ̀ mi ìgbà tí ẹyẹ bá ń fò ni. and it kept coming on to me like I was seeing a blood a blood. ẹ̀gbọ́n mi tó ń kó adìyẹ nígbà tí ó rí pé mo ti gbá tó pà kúrò. And my brother who was gathering the chicken when he saw that I had my attention. Ló ń pè He began to call me to come back so that he can see with the lamp. Nígbà tó rí tó náà rí nọ́nà tó ń bọ̀ lájọ́ ní nílẹ̀lẹ̀. He saw that light uh, uh, coming. Lòun bá kúrò níbi tó ti ń kó adìyẹ ló ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. And then he came towards me also. Ìgbà tó súnmọ́ mi tóun náà wá rí iná yẹn pé kì í ṣe iná kan kì í ṣe làtí kì í ṣe láńtà ni. And when he saw this light in the heavens that was approaching also. Torí pé nǹkan náà ń fò bí ẹyẹ báyìí ni. And he saw this thing that was flying like a bird. Ohun mo sọ yìí ó tóbi ó dàbí ìgbà tí ó dàbí ìgbà tí èèyàn bá rí gúnugún. It looks to me like when somebody sees a spirit. Ó ó tóbi ó tóbi tó gúnugún àbí àṣá. It's quite large in the heavens ó sì ń fò bọ̀ lọ́nà ọ̀dọ̀ mi sẹ́. and he was flying towards me. ṣùgbọ́n iná ni. but it was just light. ó dàbí ìgbà tí ilé yẹn bá rí iná iná globe electricity. it looks like an electric light bulb. ṣùgbọ́n ó sì ń bọ̀ that I was just approaching and ṣùgbọ́n ẹ̀rù ọba mo kàn ń wò náà ni pé kí lè léyìí. and I wasn't afraid and I just kept watching and wondering what it was. ṣùgbọ́n bí ẹ̀gbọ́n mi ṣe rí. but as my brother saw it. ẹ̀rù bà gidigidi. he was afraid. ló sì sápadà. and he panicked. ló ní ẹgbà mí ẹgbà mí. and started screaming. gbàtẹ́mi náà sì gbọ́ bẹ́ẹ̀. and when I heard that. èmi náà bá tún sáré tẹ̀lé. then I ran after him. bọ̀ nígbà tí kinní náà ṣe rí wa pé à ń sá. and as soon as the light saw that we were running away. ìṣèlú ẹyẹ náà bá sá the bird disappeared ó sá padà ní. he ran back he moved back. ó kàn ó kàn yójú padà òun náà bá tún fò lọ sọ́nà òun. he turned around and started flying away. a sá padà wọnú ilé. and we entered the house. a sọ fún màmá wa pé. and we told our mother. a rí nǹkan náà tó ń fò bí náà. and we saw this thing a light flying in the heaven. màmá wa rò pé ọlà ń pa ni. and she thought we were lying. gbọ́ngbà tí màmá wa bọ́ sí ìta. but when she came out kò rí nǹkan náà o. she did not see anything. ṣùgbọ́n ó ń gbọ́ tí àwọn onílé sọ pé àwọn náà rí nǹkan náà. but she was hearing the people in the next house also confirming the fact. àwọn àgbàlagbà tó ń gbé nílé kejì táwọn wà lẹ́kùlé. older men in the other house at the backyard. àwọn náà sọ pé àwọn rí nǹkan náà tó ń fò bí iná. they saw the same flying like a light. wọ́n máa ń pè ní àdúgbò wa nígbà náà. but it was referred to in our area. wọ́n máa ń pè ní ìràwọ̀ tó já látòkè. as a star that fell from the heaven. bọ́tà wọ́n máa ń pè ní ìràwọ̀ tó já látòkè nìyẹn. a star that fell down from the heaven. ìgbà nígbà tí mo di ọ̀gbọ́n jù. But after I grew up, tí mo kọ́ tí mo lọ sí ilé ìwé gíga, And I went into the college. Kí ni àwọn olóyìnbó pè ní ìràwọ̀ tó wà lókè tá à ń rí wọ̀nyẹn? What did a, a, a, a scientist call the stars that we see? Wọ́n ní òkúta àràbàtà ló wà lókè lọ́run lọ́run ni o. He said it's a, it's a, it's a huge rock. Ṣùgbọ́n èyí tèmi lọ́jọ́ yóò kì í ṣe òkúta àràbàtà o. what I saw over there that day was not a huge rock. Ìpètè bá jẹ́ òkúta ló ń jábọ̀ pẹ̀lú iná o. The rock that was falling down like light. Kò ní lè sá padà nígbà tó rí wa o. He would not be able to go back when he saw. Ó máa sá títí ó máa jábọ́ títí ó máa fi lulẹ̀ ni o. He keep falling under the force of gravity. Ó ti o eléyìí kì í ṣòkúta o. so that was not. eléyìí dàbí ọkọ̀ ni. this look like a a vehicle. eléyìí dàbí pé nǹkan kan wà nínú ọkọ̀ náà tó sá padà tó it looked like there was a flying object that could move forward and back. tó tún yí tó tún lọ sọ́nà ọ̀bì mìíràn. and turn in different directions. àní eléyìí dàbí eye ní sẹ́. which looked to me like a bird. eléyìí ni àwọn ọ̀gbọ́n lọ àwọn lọ àwọn àwọn ọ̀jọ̀gbọ́n rí nìsín sọ pé ohun tí àwọn tó ń lé àwọn ọkọ̀ ojú òfurufú sẹ́. This is what people scientists are seeing today. Eléyìí ni àwọn àmì tí Jésù sọ pé yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ìgbéyàwó yìí. And these are some of the signs that Jesus said will happen at the end of the world. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí láti bẹ̀rẹ̀ sí ní ìgbéyàwó yìí sẹ́. Many of these things we have been seeing. Ó ń fi hàn wá pé ìgbéyàwó yìí ti dé o. It's going on to us at the end of the world. Onígbà tí o bá rí nǹkan wọ̀nyí kí ló yẹ kó o ṣe o. And Jesus says when you see this. things what should you do? kò kò sọ pé kò bẹ̀rù kò bá jọmọ lẹ́yìn kristi o. he didn't say you should be afraid. ó ní kó wá gbójú rẹ sókè ìgbẹ̀yìn ayé ti mọ́ ilé. he said lift your eyes for the end of the world is at hand. ìgbàlà rẹ ti súnmọ́ arákùnrin tó bá jọmọ lẹ́yìn kristi. your redemption draweth nigh. ṣùgbọ́n tó o bá kí sọmọ lẹ́yìn kristi. but if you are not a Christian. ó mà ṣe fún ẹ o. it's a sorrowful state. ogun àjàkáyé ìgbẹ̀yìn ti dé tán o. for the end of the world the last war is here. èyí yóò pa gbogbo ayé rẹ. that shall destroy the whole world. èsì Jesus is the day No shortened. Yóò ṣe ẹlẹ́ran ara tí ìbá kù. There can no flesh the same. Oyin ṣùgbọ́n torí ti àwọn àyànfẹ́ tí yóò wà lórí ayé ìgbà náà. For the because of the mercy shall be on the earth at that time. A ó dá ọjọ́ náà dúró. The day shall be short. Arákùnrin àtàrábìnrin. My friend. Ǹjẹ́ wọ́n pẹ̀lú àwọn àyànfẹ́ náà? Are you a part of this elect group? Jésù pè ọ́ pé kò bá di ọmọ náà. Jesus is calling you to come and become a child of God. To come and become a disciple of Jesus. Come and accept Jesus today as your Lord and Savior. These signs are are happening. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wo àwòrán wa wo ayé àdúgbò rẹ̀ nísìn. Look around you. Wo uh, ìyàn tó ti bẹ̀rẹ̀ sí ní yà. Look at the farming wo oye tí wọ́n ti máa ń ta bí oúnjẹ bí gàrí bí ọgbọ̀n bí ogún ọdún sẹ́yìn. look at inflation. èlò náà ń ta dáná gàrí nísìnyí lójú ara rẹ. how much is a little bowl of gari costing now. wọ́n náà mọ̀ pé ìgbẹ̀yìn ayé ti dé sẹ́ẹ̀. and it's a sign to you that the end of the world is here. ìyàn ìgbẹ̀yìn láti bẹ̀ sí rí yẹn. because this is a sign of famine at the end of time. wọ́n náà bẹ̀ sí rí pé kò sí owó kò sí oúnjẹ kò sí iṣẹ́ mọ́. you just find out that there is no money a job is so difficult to find. àní ìgbẹ̀yìn ti dé sẹ́ẹ̀. to tell you that the end of the world is here. bọ́n kí ni wọ́n kí wọ́n ṣe What are you supposed to do? Jésù sọ pé kó o wá ronúpìwàdà. Jesus says you should repent. Nítorí pé Jésù ṣe tán láti máa pèsè fún ìwọ ni o. Because the Lord Jesus is willing to provide for you. Yóò sì gba ìwọ là. And he shall save you. Yóò sì fi ọ̀nà hàn ẹ́ ọ̀nà tí ìwọ yóò rìn. And show you the way in which you should go. Nítorí pé ìgbẹ̀yà Jésù ti ṣe ó tán sẹ́. Because the end of the world is here. Bọ́ọ̀fọ̀ ti Pétérù sọ. Hear what Peter said. Bíbélì sọ fún wa pé. The Bible says unto us pé ọlọ́run ti sọ ayé ìpamọ́ fún iná nígbè ayé ìfẹ́ that God has saved this world to be destroyed by fire hallelujah praise the Lord hallelujah praise God. ní pétérù kejì in second Peter orí ìkẹta chapter three láti ẹsẹ̀ ìkíní rẹ̀ mo fẹ́ kà fún yín. I will start reading from verse one. ó ní olùfẹ́ and it says beloved. èyí ni ìwé ìpè tí mò ń kọ sí yín. In Second Epistle, I write unto you. Nínú méjèèjì náà ni èmi ń rú inú funfun inú funfun yín sókè. In both which I stir up your pure mind by way of remembrance. By way of remembrance. Kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ jáde ṣáájú. That you may be mindful of the words which were spoken before by the Holy Spirit. Àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apọ́sẹ̀lì yín. And the commandment of us the apostles of our Lord Jesus Christ. Kí ẹ kọ́ mọ èyí pé. Knowing this fact nígbà ọjọ́ ìkẹyìn. that there shall come in the last day. àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ẹ̀gàn wọn. sufferers walking after their own law. wọ́n máa rìn nípa ìfẹ́ ara wọn. after their own law. wọ́n ò sì máa wí pé. and saying. níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wà. where is the promise of his coming. arákùnrin àtàlábì tó gbọ́ mi. my friend. ìwọ náà lè máa sọ bẹ́ẹ̀ pé. maybe you are saying the same thing. ẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ sí títí. that I have heard this before. pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àwọn bàbá bàbá mi sọ bẹ́ẹ̀ pé. that my father my father has said the same thing Jesus is coming. And at the end of the world is here. And what does the Bible tell us? ó ní láti ìgbà ó ní nítorí èyí ni wọn kò mọ̀. therefore things they willingly are ignorant of. wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ ni. willingly. pé nípa ọ̀rọ̀ Ọlọ́run lé àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́. that by the word of God the heavens were of old. àti tí ilẹ̀ yọrí jáde nínú omi tó sì gbóni omi. and the earth standing out of the water and in the water. Nípa èyí tí omi bo ayé tí ó wà nígbà náà tí ó sì ṣègbé. Whereby the world that then was being overflowed with water. Ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí. For the heavens and the earth which are now. Nípa ọ̀rọ̀ kan náà. By the same word. Bí a ti tọ́jọ. Are kept in store. A tòjọ bí ìṣúra fún iná. Reserved unto fire against the day of judgment. Àpàwọn ọmọ ọdẹ ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìhùwà bí Ọlọ́run. And perdition of ungodly men. arákùnrin àti arábìnrin. friends. a ti ṣàyè ìpamọ́ fún ìparun tá a ní ó bọ̀ this world has been kept for perdition and judgment. pé ìgbà wo ló máa ṣẹlẹ̀. When is this going to happen? Àwọn àmì tí Jésù níta bá ti rámì ìwọ̀n ká mọ̀ pé ó ti súnmọ́ sílé náà là ń sọ fún èyí. It is when these signs that we are telling you begin to fulfill. A ti rí àwọn àmì náà. And we are seeing the signs now. Mo fẹ́ kó mọ̀ pé ohun tí a sọ yìí. I want you to know that these that we are telling you now. Kò pẹ́ mọ́ o. It's not a long time for now. yìí ni o. It's in this generation. Ìgbà tiwa yìí ni o. It is in this generation. Ilé ẹsẹ̀ ìkẹjọ ó ní ṣùgbọ́n olùfẹ́. It says in verse eight beloved. Ẹ má ṣe gbàgbé. Be not ignorant of this Òun one thing. Òun kan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni One day is with the Lord as a thousand years. Ẹgbẹ̀rún ọdún pẹ̀lú àbí ọjọ́ kan ni. And a thousand years as one day ní ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. in verse eleven. ó ní ìjẹ́jú gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni. seeing then that all these things shall be dissolved. irú ènìyàn wo ni ẹ̀yin ìbá jẹ́. what manner of persons ought ye to be. inú ìwà mímọ́ pẹ́gbó ni o. in all holy conversation. àti ìwà bí Ọlọ́run ni o. and godliness. ṣé wàá máa retí Jésù Kristi fẹ́. expecting the coming of Jesus Christ. nítorí pé Jésù fẹ́rẹ̀ dé sẹ́. for Jesus is coming now. Jésù fẹ́rẹ̀ dé. he is coming soon. wá ronú pọ̀ dára kò ní. repent my friend. wá bẹ̀rẹ̀ sí múra and begin to prepare. It says, those who believe and is eh, baptized shall be saved. And those who do not believe shall be condemned. If you do not believe that the end of the world is here, then have you judged yourself. But if you believe, like unto the ark of Noah, God has said, He saved at the end of the But because he believes, he fears and prepares. You have to start preparing how can you prepare by repenting and accepting Jesus as your Lord? Say, Jesus, come and live within me. Forgive me my sins so that I might do your will. I do not want to sin anymore. Direct me from now on. Amen. Give me your Holy Spirit, Lord. Amen. We pray for these people, Lord. Forgive their sins that they might sin no more. In Jesus' name. That they might begin to prepare prepare for the coming of the Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name